ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان لربه فإنك تحقق لنا فيك الذي قد وأنزل علينا ظل سترك وجهنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرضى واليوم أمجده وأكبره وأهلله وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته فقال يفهم بلدها تسوى المسلمين الحمد لله أن ترى عليكم كراج قرفان النبي صلى الله عليه وسلم أن يبردها لا تبع مجاكة مبايل وبردها يكالوا قيرا النبي مجوى جاسية فوق a sì gbà lódodo níjọba àdìkìyàmá ọ́kí àdìnábì ọ́kí àwọn alẹ́ ìjọba ìsìlámù ọ́kí àwọn sọ̀hábà dákọ̀tọ̀ ọba kí àdìnábì tàn tọ́ọ̀kí àwọn alẹ́ rẹ̀ tọ́ọ̀kí àwọn sọ̀hábà àtúgbà kóòtò kí àwọn kan pẹ̀lú àdìnábì nínú àtọ́ọ̀kẹ̀ pẹ̀lú àdìnábì ló jẹ́ wà bàbá àti yàwà jọ́ wà náà tọ́ọ̀kẹ̀ pẹ̀lú àdìnábì àwọn ayàwà àwọn ọmọ wa kẹwọn pẹ̀lú àdìnábì àwọn àfáwà àmàkíwà kẹwọn pẹ̀lú àdìnábì àwọn ọ̀gá wa àwọn táwà náà tó kọ́ kẹwa pẹ̀lú ànábì àwọn ànáwà àwọn ọ̀rẹ́ wa kí àwọn náà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àwọn bí ọ nínú ọ̀dà ní kàṣẹ rẹ̀ Nàìjíríà láwà tó sọ ṣùgbọ́n Ìlọrin láwà yìí kọbàrẹ́dà ìlú Ìlọrin ìlú èmà ní o ọlọ́run méjì kílù náà dárò lẹ́lẹ́ ẹ ń bá pè Ìlọrin ní ìlú ọlọ́run ti pè lù ẹn tí ò pè lù ọlọ́run ti pè lù nínú ẹ̀ náà láti ti wá rí ilé ẹ̀kọ́ àgbà tó jẹ́ federal polytechnic ti Kwara ọba dẹ́dà dákan májèlé ìmẹ́jùkọ pàrún láìlẹ́ bákan náà sí lọ́yọ̀ ọba gbóná tí ó sì dàrú gbogbo bí ẹnì kọ̀kan náà ti wá ọba dẹ́dà wọn mọ̀ májèkí bí ọ̀dà rọ àwọn bí ọ nínú ọ̀dà ní kàṣẹ rẹ ìmáàmù àgbà fúlù lọrin máa ma bá ń kíyèsí wọn ah. professor kakuri ma bá ní kíyèsí wọn ah. professor agbaritigo ma bá ní kíyèsí wọn náà ah. àti wọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ wọ́n pọ̀ mọ́ wá dá àfá àmì àgbà ọdá wọn sàlìsà àṣẹ́ì alfáàbìn abdulwahab ajiya ọba rẹ̀dàdà kan masáàjì kí rí wọn gbá ọ̀rọ̀ Madina kọjá ọ̀dọ̀ wọn láàdì bàbá dáadáa ní wọ́n àfáà tí in tí a kọ́ lílò rẹ̀ ọfẹ́ pọ̀ jù tí a màgá lọ ọ̀bẹ̀rẹ̀ dàdá kùn jẹ́ àríwọ̀ pẹ́ o bó ah. wá ń kì tí ó gbá wọn ìkí ó gbá wọn ọ̀gá wa nínú ọgbà rẹ̀ Muslim community tí gbogbo àní ẹ̀jẹ́ kọ̀ọ̀kan bẹ̀ Muslim community nínú ọgbà rẹ̀ àgbà náà jẹ́ gẹ́ni mo fò sí eh, Provost làwọn ló ní àbí director? Director làwọn ló? Director làwọn ló? Allah Akbar. Àti deputy rector wa náà, ọba dẹ́dà ọmọ jù wa lọ. Registrar wa náà, ọmọ wọn jù wa lọ. Àti gbogbo àwọn al-muta'awinun, wal-muta'aqidun, wal-muta'abidun, wal-mutadawminun ma'ahum min al-asatidha wà teaching staff àti àwọn non-teaching staff tí inú ọgbà ìfin jẹ́ inú ọgbà ọ̀bẹ̀rẹ̀dà méje kó sí gbogbo wọn mo ń kí àwọn ọ̀pọ̀lọpàá tí ó ń bẹ́ ń kálẹ̀ náà ọ̀bẹ̀rẹ̀dà òní sí ilẹ̀ ẹ̀nì jẹ́bi mo wá ń kí àwọn tí wọ́n jẹ́ olùsojú gbogbo àwa tùláp ní ìjókòó ẹ̀mẹ̀sẹ̀ àmì ìrùn ni àti àwọn tí ẹ̀kọ́ àwọn òpó kan wá àwọn òpó tí wọ́n fẹ́ gbalé àwọn orúkọ̀ tí a fẹ́ wọ skú akọ́kọ̀ wọn àwọn brọ́ọ̀tì àfẹ́ ṣe lè káàkiri ìlú afẹ́ fún àbí àwọn sí àmìrù kọ́nsà àmìrù dà so akọ́kọ̀ àwọn opó wa barakala sí kùn àtàwọn brọ́ọ̀tì àfẹ́ lọ sí múrọ́ lọ sí ájìmù tó parí sí wà bíbá iná wọ́n wá ọ̀rọ̀ rí àdàrú àbábọ́n fílà olóòkọ́ náwọ́gbẹ́ à

alhamdulillah ẹgbẹ́ wọn gbọ́ yorùbá yóò fi wá máa sí bí ibn láì tààlá tí wọ́n bá ní kí ni rọ́ọ̀sù manil mara'a rọ́ọ̀sù manil mara obìnrin ọjà tó wá náláyé kí ni kápítà tí ó fi lẹ́jà àwọn mímọ̀ wọn ní ọkọ obìnrin ni fi yóò ṣe ẹ̀yìn àti àwọn àfáàyìn yóò ṣe yí ní kọ̀rí ara yìí àríyìn àtọ̀bà dídọ̀ ní ìdárò àríyìn àtàwọn àfáàyìn ló ní ìdárò gbogbo àtẹ́ bá parí tẹ́nà ẹ̀ẹ̀ni parí lékú lọ́wọ́ gbogbo wọn náà lájọ wà lìjẹ́nà ìdíbìn láì tààlà kọ́lọ̀ bá rẹ̀ àwọn ṣẹ́kọ̀ alẹ́sọ lórí tí ó bá living a balanced moral life on campus and after graduation Islamic guidelines. Hmm. Jama'a àwọn tí wọ́n mú tọ́píkì ọlọ́mọdìrí wọ́n dàrú ah. wọ́n ṣe ó mẹ́ ìlú orí tọ́pọ̀ orí tí wọ́n ṣe wá o náà ni àsìkò táwà tọ́já wípé abùkátà man yubasiruna ala umuri dinina hatta natafaqqa wa nafham amma arada rabbuna subhanahu wa ta'ala bi khalqina Allah subhanahu wa ta'ala jama'a ẹjá kọ́kọ́ mú lọ́wọ́ àwọn ọmọ mùsùlùmí tí a fi lé fọ́nà lẹ láti lọ kẹ́kọ̀ọ́ kámù lọ́wọ́ gbogbo ẹ̀kọ́ pátáláyé ọba dẹ́dà ogbe tóbi tó bá ti jẹ́ ẹ̀kọ́ tí ń sáǹfàní ní àǹfàní tọba dẹ́dà yọnú sí gbogbo ọmọ lọba dẹ́dà ròyìn tí ìròyìn náà tí òwúyàn lórí kódà nínú ìparí sọ́tù gọ́ọ̀fẹ́ ọbọ̀dá ní àtìráwọn òjì tẹ́sàmọ̀kan rí فلما جاءت رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم نما ذا نبي ودي pẹ̀lú ìmà tààfihàn àwọn ànàbí látọ̀dọ̀ àwọn ọlọ́ọ̀bá sáwọn èèyàn wọn pé ẹ̀sùn fún wọn bọ̀ dìmọ̀ mọ̀kànmá fáríṣù bima indahum min al-ilm ọlọ́n ni dípò tí wọ́n ègbà táwọn ànàbí wíhun in tí ń bọ́dọ̀ wọn nínú mọ̀jọ́nà lọ́hùn okun wọn lójú inú wọn jù wọn gbọ́ta wọn ànàbí wọn fine

ìbẹ̀nù àta àfúnkí àtàjú ìbẹ̀nù kìtẹ́ni ẹn tó jẹ́ pé ó ní àmà náà pín ìbẹ̀nù tẹ́ bá gbí owó tó tóbi tó ma fún kẹ́ẹ̀mọ́ fi yàn sẹ̀rí ìjọ ẹbálẹ̀ níbẹ̀ yóò sì dápàrà fún wà mínú bó jẹ́ fún. ìbẹ̀nù wọn tó sì ló sì pọ̀ jù ìjọ ẹbá fẹ́ gbàbá àwọn lọ́pọ̀ jù ṣùgbọ́n wọn tí wọ́n wọ́n nù wọn náà ọba ìgbà sọ́wà bí ọ̀sọ́ nínú sọ́lọ́tìlà rọ̀ ọbára sọ wípé àwọn kèfèrè wọ́n ìdá fáàlù fáìṣàtán tí wọ́n bá ṣe àìdá kan kọlù wàjẹ́dìnà àléyà àbá àná wọ́n náà

ma la ta'lamun nínú suratul naml Ànábì Sulaiman ó fi lẹ́tà rẹ̀ ẹyẹ sí bàdìkì bàdìkì sì já nígbàtọ̀ yẹ̀wó ha ìmọ̀lélé yóò tàríwẹ̀ báyìí ó ti gbọ́ yé pé ẹni tó lè fi lẹ́tà rẹ̀ ẹyẹ kè síyàn kéke ó kó gbà wíyàn rẹ̀ jọ kí lẹ fẹ́ ká ṣe lẹ́tà tí a kù sí mi wọ́n ní ká wá gbà sílámù níbi báyìí báyìí kí lẹ rò kí ẹfún mi mara wọ́n ní naanị olùkúgbọ̀tí wà olùbá ti ṣẹ̀dìdì àà ọba wa alágbàrà wa náà àwọn ẹ̀sìn awọn wọ́n kàn jẹ kókò láti ìjọ ìmú òrógúnlọ̀ àwọn ẹrú bẹ lágbàrà rẹ̀ akànpán ọkọ̀ àǹpán àdáwà lójúmọ́ ààfin kẹ́kẹ́ ọya ìntọ́ ọba ti sọ làwọn retí tuwalẹ̀ kálọ̀ kó gbogbo mẹ́lìkísù ní ohun ọmọrú ẹni tó rán bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ lọ́gọ́ ó ní iná lèmùlúkà ìṣesí àwọn alágbára ayé ìdádàkọlù kọrí ẹ̀tẹ́ni ẹni ìlú tí wọ́n bá wọ̀ afsàdúwà wọ́n bá ìlú yẹn jẹ́ wà jẹ́ àlú àìzàtà àrìnlẹ̀ àvìlà láti sánmà gbónú ọba dẹ́dà ni gbónú tó parẹ́ ń pé wa kadhalika yaf'alun farabbuna yusaddiqu imra'atan kafira li'annaha sadaqat torí pé òótọ́ ilobìnrin sọ́njọ́ náà kéèsì ìṣẹ́ mùsùlùmí ọba dẹ́dà wá ń sáàmù pẹ̀lú bí ọ̀sẹ̀ wípé ẹ̀sì wọn tí bá lè kí sọ bó sì ṣe rínú ẹwu ẹ̀sìn mẹ́mí sí wà ní òtúrọ́jà ní ẹkùn lẹ́kṣọ́rá ṣe wá o ló gbogbo àwọn bàjọ oró báyìí tí wọ́n náà wà ní o ìdán ajẹ́pẹ́ ní tàfẹ́ sọ ìdáadá sí tẹ̀kú tàbárẹ́ nìkan tó wó sùsùkù ní kò sí èèyàn rí mọ́ a wà á pè wípé ọkàn nídìí onídìí kásírẹ́tì orí rẹ̀ ìntọ́ ọ̀sọ̀ ni wípé àdánwò tọ́lọ́ ń fi kọ́ ò ní pé ìwé ìgbé ìsáré sí jàmáà afẹ́ jámọ̀ pé ìmà òun ni èyí tó bà dẹ́dà tọpẹ́lẹ́ jù kílẹ̀ rí wa o náà ti ni mọ̀jíza tọ́lọ̀wọ̀ bà dẹ́dà tó fún nàbíyù ákìrì zamani arìnbà sallallahu alaihi wasallam wa qad arsalallahu subhanahu wa ta'ala وأكد إرساله بآمية العلم مرتين اقرأ باسم ربك الذي خلق الإنسان لا كفي اقرأ وربك لأكرم أسبب ومتا ما قلت كتاوي أني توب جم من العلم أفضل مطلوب فطالبه العلم أفضل مكتوب فطالبوه من أكثر الناس ميزانا ورجحانا من أكثر الناس ميزانا ورجحانا من أكثر الناس ميزانا ورجحانا العلم نور نور فقم بالعلم معتصما العلم نور فقم بالعلم معتصما إن رمت فوزا لدى الرحمن مولانا إن رمت فوزا لدى الرحمن مولانا إن فوزا لدى الرحمن مولانا وهو النجاة وفيه الخير أجمع وهو النجاة وفيه الخير أجمع ولجاهلون أخاه أخف الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا العلم يرفع بيتا كان منخفضا العلم يرفع بيتا كان منخفضا والجال يخفضه والجال يخفضه لو كان ما كان والجهل يقصده والجهل يقصده لو كان ما كان والجهل يقصده لو كان ما كان كي يرجع ليك اوتو لكفو يقتيه يقولي افاني علم افضل مطلوب كما لن ينوان كلاي والله ما نلو رجل téèyàn máa ń wá fàtọ́lìbù ẹ̀yàn tí ń wá ìmà min akthar an-nas mizanan wa rujuhana tí wọ́n bá ní wọ́n fẹ́ jí àwọn èèyàn wò àwọn tí a ń tẹ́sùn wọ̀n tí a ń wọ́n tó nítumọ̀ àwọn mímọ̀ ní min akthar an-nas mizanan wa alìílmù núurún alìílmù núurún ìmọ̀ ní ìmọ̀lẹ̀ tí èyàn máa fi rìn ní òkun ayé tí èyàn fi ní ìfẹsẹ̀ kọ ìṣẹ́ ah, ah, ah, lettered man kò lè kò lè wọ́n rádà bí ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ilé-ìmọ̀ tí wọ́n jẹ́ tó bá ìmọ̀ ni ọgbámú ìmọ̀ máa ń tọ́yìn àsọ́nà tí èyàn fi ṣe kí ni o tí èyàn máa fi sírìn but eh, brother Akin kí ní ṣe dandan ní kéyìn ò gbé ilé tí ẹ̀fẹ́ fún engineer ni àtílọ̀ náà bẹ̀lẹ́gbẹ̀ lè yíkẹ́ àánú orin ilé sífẹ́ ìmọ́ wà wà ń atụ. jáàtù tí wọ́n bá léèyàn là níbi wà láàyé ìmọ̀lọ́lọ́run ti wà fi gbogbo ayé inú si. والجاهلون أخف الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا Tẹ́ẹ̀bá ti rí ẹn tí ó nìmá fọ́fẹ́sìkò rẹ̀ ṣeré, àwọn ni wọ́n è nítumà. Olóhun ọdá gbogbo bí ó. Tí ó ṣe kí ni? Olóhun ọdá gbogbo bí nǹkan ti dáa tó yìí. Kò léwu. Ní dàrú mọ́ ọ̀hán ni a máa pàwọn ọgbà mọ́mù lè tí látorí mẹ́mbà yìí oríwọ̀n para àwọn òun jù fáyé tí ẹni tó para rẹ̀ tí ó tún lè rí ẹ̀ para tí ọ̀fọ́ parẹ̀ àwọn lẹ́gbà mẹ́ bàbá gùn ìmọ́lẹ̀ ọkọ̀ ọkọjá ààni àkọ́fùn náà ti ní ìzánà fún òní nítumọ̀ èèyàn pọmọ lẹ́yìn ọmọ 2 years yìí sì lọ tó gba 500 naira lọ́dọ̀ olóṣèlú ṣe bisikíìtì fáfẹ́ náà só yí ọmọ ọmọ tó pàdé yìí ká tó wá kó àlìjá ìlú náà yá àkọjú sóòrùn fọdún mẹ́rin mi والجاهلون أخف الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا alẹ́ màkà ní ó ti mọ́kàdì orílẹ̀ oṣù mẹ́ta kò wọ́n gúnrẹ̀ àti ẹran àwọn ètí ìròwó táwọn ètà wọ́n nígbà bá wọ jímọ̀ látò máa lọ jímọ̀ wàlìjáìlú kẹ́yìn ó ti klọ́kì 55 years kọmọ wá sọ pé òun tẹ́sẹ̀ mọ̀ pé iṣó máa jálùwàlá kèèjú ọdún kan lọ wàlìjáìlú náà kọ́kùn náà ti ní dáadáa wàlìjáhìrúnà àbáfúnà tìlíza. Àwọn tí wọ́n èso mímọ̀ ẹ̀rí wípé ààyè ibi tí wọ́n máa ń wà, ààyè ẹ̀yìn ni, fún ìsí àyíwájú, torí pé ààyè ilmú yàrù fàáhù bẹ́ẹ̀ta kàánà mún kọ́kìbọ. Ilé tẹ́nìkan ọ̀gbókù ẹ̀rí, ìmú ó sì gbé ókè, wàlìjáhìrú yà لو كان ما كان والجهل يقصده لو كان ما كان والجهل يقصده لو كان ما كان أي مكان yóò sì múlé tó ga yóò sì rẹ̀lẹ̀ bí lè ń tẹ̀rí ọgá tó lánàá àrùgbọ́dọ̀ ọlọ́run tẹ́ẹ̀bà dáwà alìfírawà àyíò ní gbogbo lọ́rin bàbá bàbá mi ní kọ́kọ́ pè ìran lórí igi awáwọ̀ ẹ̀ tí ń sọ̀rọ̀ ó mú gbó lọ́wọ́ ọ̀tún ó tún gbó lọ́wọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ̀yìn sisters ẹjọ́ ẹmẹ́ jẹ́ máa rí pé o bàbá àmá mi tọ́jẹ̀ yẹ lẹ́kọ̀ọ́ lọ́kọ́ jẹ́lẹ́ ànílò lọ́rin yóò awáwọ̀ ẹ̀ tí ń sọ̀rọ̀ pátálásẹ́ lọ́wọ́ alìjálù yàtìbù bẹ̀yìtàn lọ́wọ́ kàánà àìmọ̀kan bí lè tẹ̀rí ọgá tó yóò sí rẹ̀ ń jẹ́ pátápátá gbogbo wa láti wá mọ̀ wípé téèyàn bá jẹ́ biology alápọ̀lẹ̀ lọ́dọ̀ wa nítorí wípé ìmọ̀tọ̀mọ́yìn in tó so má pọ̀ chemistry lọ́mà in tó so má pọ̀ ah, ẹ̀yìn wọ́n wọ́n ah, mathematics ní ọpọlọ kílọ́kẹ́lẹ́ pẹ̀lú kọmpútà òun English language wọ́n ni ah, yóò sì máa sọ òyìnbó bí ẹni wípé bí L1 ní sí máa sọ kí ni o òyìnbó ah, ah. yóò sì máa sọ lọ́wọ́ bí gbogbo ọmọ pátá ìlàbù yìí fún lódìdí ṣùgbọ́n ta ló lórí gbogbo ọmọ o ní ìmọ̀ kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀sọ́ gbogbo ń tàwà sí skù gbogbo ẹ̀lú lọ́sànfà ni a mọ́ bí àwọn kẹta fẹ́ tíbọ̀nà ọ̀rọ̀ yìí o kí ló afọ́wọ́ ibn abdulbari anubi sọ̀rọ̀ sọ́lọ́m tó wọ́n bá ní sọ̀rọ̀ kẹtẹ́lẹ̀ هذا الحديث من حديث أبي هريرة ومن حديث أبي الدرداء tó ń sẹ́lọ́n sọ من سلك طريقا هذا اليوم من والحديث مخالف السنة بإسناد صحيح ẹn bá tọ́jú ọ̀nà kan tí fi ń wá ìmọ̀ tọ́lọ́hun ọba tó fi ráwọ̀ òjìṣẹ́ yìí سهل من طرق الجنة ọba dẹ́dọ̀ ó fi ojú ọ̀nà tí tọ́n yóò fi rọ̀ lọ́rùn láti bá la ọ̀nà tí ó gbọ́ wàlìjẹ̀ náà kí ìtumà bí ìfẹ́ àwọn mọ̀ nítumẹ̀ ni pé nígbàtí bá ń lo ìmọ̀ yóò ṣe déédé lọ́dọ̀ ẹnìkan tó já láìní táì níyẹ ti kí o kùnbọ̀ lọ́rùn tí nǹkan imam ẹjọ sáà imam fẹ́ sálámà ni kọwàjẹjọ jímọ̀ adẹ̀wà ní káàbà kò sí mọ́ fẹ́ gbàbóde so ó kù bí túnmù ìbáyìí tí ó ń sàlámà iṣó ẹ́kẹ̀dẹ̀ ni mọ́kan ah, mo mí ara fún padà lọ padà sọ́run so kí n fi ara ṣe mo ní òyìn àfà ní òní torí pé masala ti mẹ́rẹ́ ọ̀rọ̀ só sáàbà tí wọ́n náà ọ̀tọ̀ mọ́sára rẹ̀ tàbá wọ́n náà tàà fẹ́ parí ọ̀tọ̀ mọ́sára rẹ̀ tó tọ́rọ̀ sọ pé wà látúrú tìrú àmàlàkùn ẹgbọ̀rọ̀ bá sí ara yín jẹun àfásànkiri ah aláàpàá ìsáàsù ẹ̀ ní wọ́n rẹ̀kẹ́ síwárí jẹ̀ náà ìntánẹ́bì sọ ni mọ̀álìmù náàtìl khair gbogbo ẹmbá ń kọ́wọ̀ yẹn dáadáa gbogbo tọ́lọ dání ọmọ tọ́rọ àforíjì fún àti ma àfáwà ibn abilbari rahimahullah hafidul maghrib bàbá ń wá kọ́ ní méjì kan ìlàfẹ́ fi fara kátó ma gbogbo ẹ̀ ń bá ń wáyé mà wàtọ́ líbi ilmi nábi yí muhammadin wàtọ́ líbi wàtọ́ líbi ilmi nábi yí muhammadin wàtọ́ líbi ilmi nábi yí muhammadin wàtọ́ líbi ilmi nábi àwọn tí ó ń wá ìmọ̀ tọ́lọ́run fún ànábì tó jẹ́ ìmọ̀ ọlọ́run rí báyìí àbí àfá àwọ́ adójúkọ wọn wà á ń tún wá sí wá kún wá máa á ń tún wà sí kún bí ẹ̀yin àtàwọn tó bá jẹ́ pé ìmọ̀ míì àti ìmọ̀ fún gbogbo ọmọ lórí yìí ṣùgbọ́n ìmọ̀ tó so ni mọ́ lọ́n ṣe báyìí mọ́ ṣe báyìí ta ló sọ bẹ́ẹ̀ wọn lọ́nà sọ bẹ́ẹ̀ ta ló sọ nínú ọlọ́run sọ báyìí o ń lọ lórí gbogbo mọ̀ mí kí wọ́n dá kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ torí wípé midaadukum wa ma tajri bihi min aqlamikum nítorí pé ìǹkì tẹ́yìn fi ń kọ ọ̀rọ̀ lọ́wọ́ bá lẹ̀ ìmọ̀ tí bẹ́rọ̀ yìí tẹ́ fi ń ah, àfáà ní ẹ̀sìn máa wòó azka wa afdalu min dami shuhada <laughs> ọlọ́lá ó píọ̀ ju ẹ̀jẹ̀ àwọn tí a pàṣójú ogun ọlọ́run ọba lọ ṣe n tó sọ tàán Allah subhanahu wa ta'ala in ló gbé ọlá fún àwọn mímọ̀ ilé yàn jẹ̀mọ́ra gbogbo wa parapọ̀ bí tí ń ta àkọ́kọ́ sọ yìí gbogbo tó ń kàlùkú wákọ́ bí númà in ní àpẹẹlẹ́ a sì gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún ṣùgbọ́n gbogbo wa ìmọ̀wó la gbọ́dọ̀ tì síwájú ìmọ̀ tí ń so wá mọ́ lọ́n àwọn tó bá sì gbé lọ àwọn láàmà gbà ní àṣáájú torí mathematics ń bẹ a ní ìdí ẹ o tí nínú ìdí èsì kéèkéé ṣùgbọ́n wèfí lìdìí béèyàn bá ka bọ̀ọ̀lọ́dìlà tó ní dọ́là wọn ò ní máa fún ládá mẹ́wàá lórí alifábẹ́ẹ̀tì kan tí má tí ń tíra wà fúra ní wọ́n fún ẹ máa wo èèmọ̀ tí bẹ́ẹ̀rù ẹ̀sùn wà báwọn ṣùgbọ́n náà wa nídìí rẹ̀ ṣùgbọ́n tí a máa níbi múṣkílà ti kọ́kọ́ dére jọmọ́ra ẹni tó bá sọ pé ti tẹ́lọ̀ báwò ìjọba fẹ́ẹ̀rán sọ onórin tó jù wọn kan ọ̀yà kó kí wọ́n náà ọ̀yà kó kí wọ́n kò wọ́n bí ṣe máa yẹ wọn lọ sí ìdí oní òní kàtàkùn obìnrin ọ̀rùn náà wọ́n ti ẹlú lúkọ̀ọ́sọ̀kùn mẹ́lẹ́bẹ̀ẹ́ àwọ̀mbọ̀ gbogbo wa tẹlifọ́nà lẹ́ àgbọ́ láti wá sẹ́kọ̀n bí à ọmọ dá kí ẹjẹ́ àkọ́kọ́ mọ́ lọ́wọ́ nínú ẹni tí yóò jẹ́ adínàgbò ogun ṣe Yorùbá yẹ kí àdí sọ́jọ Yorùbá lọ́rẹ̀ sí Yorùbá lọ́rẹ̀ náà tí wọ́n mọ́ sọ lọ́rẹ̀ kí wọ́n pè ní adínàgbò ẹni tí bà ń wọn wọ́n wá tí ó fún ní àgbóòbà ẹnìkan wá tílẹ̀kùn kọmpáǹdì jẹ ibẹ̀ sílẹ̀ ní ọgbà lọ gba ogun bà ọ fẹ́ tí bà mú okú làbí ọ̀fẹ́ okú adínà gba ogun kìí ṣe ogun à ń pọ̀ fásí ah, ah. ẹni ẹni náà ìpìlẹ̀ alamẹ́rí ni adínà gbogbo gbogbo ẹn tí ọba jẹ́ ká wa ṣúdẹ́ntì ta jẹ́ mùsùlùmí ká fi wa nínú ọgbà bí àti wá kàwé prom ta ní àkọ́kọ́ rẹ̀ gangan awá kàwé bí agbọ́dọ̀ jẹ́ ọwọ́ جاء من حديث الموسى الأشعري o صحيح àwọn ọmọ tí mú mi ní kálìbù ní yáà wọ́n dàgbà bí ilé tàà kọ́ báyìí yẹ ṣúdù báwọn báwọn tí apá igun isogun ìmú igun isogun ìmú igun isogun ìmú iní àti jẹ́ ẹyọ tí n tẹ́sù lè máa pè mí sí mọ́ ń lọ pàdé àmà ìyá ma tún lékún sí lọ́rẹ̀ ma lékún sí láwọn tí àjọ máa ṣe tọ́lọ́n tàbí nẹ́bí sọ̀sọ́lán ẹwà máa wo múṣkìlà ta ní mss wà lọ́yìn kìí sẹgbẹ́ tí n bá rẹni tí ò ní 70 níjọ́ tí nǹkan lè pin ẹn tí ó bà káwé tàbí sáájú bangan àwọn tí ó káwé ó kú ònú ẹ̀sìn rẹ̀ láti sọ wípé ẹ̀sìn tọ̀kọ́kọ́ dé ìsìláàmù ẹni 1 ẹ̀sìn ní ìtò dé ó pèrè ló ọkọ̀ tí ń jẹ́ náà ní àgbà túnbàtà dọ́dọ̀ àwọn èèyàn tàà tí wọ́n nílẹ̀ tàà sọ pé ẹ̀fọ́ ánlẹ̀ a fẹ́ fi kọ́ ààyè ẹ̀kọ́ tọ́mà yínà ma wọ́n wá fún wa nílẹ̀ yẹn ó ṣe déédé tébù lọ́wọ́n bàbá wo lọ́wọ́n bàbá tí ń kíọ̀n tọ́wọ́n fa nígbàtà wà dé awá kọ́ ilé ẹ̀kọ́ kò bí tí o a àfi tí Suleiman bá mọ́ gbà kó wọ́n di Solomon Raymond ẹwọ́n ìwé mà ṣe bẹ́ ebí ń dára mú lọ́dọ̀ wà lójú ni kásìn àwọn èèyàn náà bí ẹ̀sẹ̀ ti sáàmù àwọn èèyàn jọ títẹ́ fi ń gbà a ní múṣkìlà bí yàn ìyẹn ló fà á tó fi jẹ́ wípé ní àná àwọn tí wọ́n pilẹ̀ pé ah bóò láti fi àwátáwà náà táà jẹ́ ọmọ mùsùlùmí ní skul ó yẹ ká ní pàtàwà ní òkú 70 ní ui mss kò sí sísta kankan tó jẹ́ sísta tí wá lè pé sísta in scarf belé in hijab kò sí kankan lórí wọn photo medicine o kọ̀wà àtẹ́nì kankan tó lè bóòdé jọ́nà pé àwa ni muslim sisters ju àná lọ tí wọ́n bá ní àwọn sálàfí wá ń jọ náà dà àwọn nù kọ̀sẹ́lómi kò sí jọmọ́n tẹ́rí ẹ́ tí nǹkan bá ti tẹ́mà ti fi nǹkan sọ rí ẹ̀sìn ní ìsìn nílùú ì tààfi ní ṣìṣe a ma so ẹ̀yìn ànà láti lọ tò iláì dáwò àwọn ọkùnrin ìgbà náà o wọ́n ṣe bí ẹn ni o ni wọ́n fi ráyè jókòó láàrin ara wọn ìwọ̀n bá àwọn obìnrin náà tí wọ́n bá jẹ́ mẹ́wàá ìwọ̀n bá fẹ́ márì wọ́n lè márì mùsùlùmí nítòsí mẹ́jọ ń bẹ̀ wọ́n bá kiri yóò lọ àwọn ọkùnrin náà jẹ́ bá fẹ́ márì bá ṣe ń bọ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n bá dídà ti sàdé ń pò lọ rẹ̀ àwọn tí wọ́n ṣe wà láàrínlánà kí ni ìpín wọn lónìí a gbọ́dọ̀ fún ní ọ̀wọ̀ wọn ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ kọjá ẹnu àlà a pè wọn padà pé mẹ́ta yé gbaládá yìí tí wọ́n bá lẹ́yìn dẹ̀ iná ni àwọn ọmọ yọ́n bẹ́bẹ̀ ẹ̀yìn ní ilẹ̀ mẹ́mẹ́ o díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn kọ̀ọ̀kan wọ́n yarí alé wọ́n na bàbá wa kan bàbá tí mọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ó ti lé ní ẹtí yàtíníṣẹ́ o ó ní gbogbo orí òun sí bẹ̀ ní skú wọ́n sọ pé èsù kó sì ńlá torí pé ó lóhun lè fi ìrànlẹ̀ ìrú tí ń kí wo orí ìpọ́tí ìdólówó oko súdẹ́ntì ní o when he was young student ni bàbá ó hmm. fìtìlẹ̀ ìfọ́ wàlá ìfọ́ ìwọ̀n bá wọ́n pẹ́ẹ̀tẹ̀ náà wọ́n wá dúó ṣùgbọ́n jọ́nà lọ́hùn ẹni ọba ma fàtíà tó túnmọ̀ bí ṣúrọ̀ mẹ́rin lé iná làmírù ṣálòmí tó mà ní bí wọ́n ṣe ń bára wọn lòrùn Ododo wá I want to mention a hadith which was narrated by ọfẹ́ ah Amir <laughs> mo ti kàn pàdé ìṣẹ́ ẹ̀ kò rí authentic hadith gbogbo wọ́n bù ẹ̀rìn inú kí wọ́n ká authentic yóò bà sọ oúnkàlùkù wọ́n gbà inú wọ́n dùn nígbàtí orí ọwọ́ adi wípé tí ọlídé bá dé ní skúl kéyìn òpó òun lọ lé yọ́dọ̀ wípé tí èyàn lọ ẹ̀wọ̀n níjọ́ tí ìjí ọmọ ìyá gangan tó padà sáàrin wa àwọn sisters wọ́n ń gbé pátá wọlé wọ́n ń gbé jáàbù jáde àwọn tí wọ́n ti lo ìjáàbù yìí tí wọ́n bá dẹ̀ sísàrọ́mà ẹ máa bọ̀ pẹ̀lú wa yóò tó pẹ̀lú wọn mọ́ pẹ̀sẹ̀lé wọ́n fún ní bisikíti wọ́n jọ mọ́sà wọ́n mú lọ́rẹ̀ kọ́ọ̀sì wọlé wá ṣe ha sísàbẹ́ ìsítàrùkọ́yà ó dẹ̀ gbúdù ní English o kí ó kọ̀ ló ṣe inú akẹ́kẹ́kẹ́ wọ́n fọwọ́sowọ́pọ̀ nǹkan lọ sí ẹ̀kọ́ máa lọ nǹkan lẹ́kẹ́ ni ó ń lọ sí sáà àwọn tí wọ́n ti fojú wí náà yẹn wọ́n wọ́n bá sára jọ wọ́n ní ètè ṣẹ̀tọ́nà dẹ́dì ẹmẹ́jì àfáàmà ìsílẹ̀ ọ̀rọ̀ dáadáa ni kámọ́ fi wọ́n sílẹ̀ ẹjá dúró ti wọ́n ọ̀rọ̀ dáadáa ni ó yẹ kí wọ́n máa dẹ́wó àwọn ọ̀rẹ́ kọ̀kọ́ bá fẹ́ fi máa ẹ̀pù kámọ́ ní lọ́bàá di pé àwọn tí ó lọ sẹ́lì lọ sẹ́lì àwọn tí ó lọ nnpc lọ nnpc àwọn tí ó lọ ibi owó ó ń wọ́n wà nila, nílá nila nílá nílá làwọn ń gbé wá padà sínú ọgbà àtàrọ́bẹ̀jẹ́ àmìrù ní wọ́n ní àwọn brọ́dà márùn tí a kó kalẹ̀ rí brọ́dà àkọ́kọ́ ó ti há kùrántà ó parí sàánàwí kó tó wá sí skú brọ́dà kejì kútùbù síta ìbẹ̀lórí ẹ̀ ìkẹta èmi ànáà tọ́jẹ́ pé ń jọ tí ó sẹ́mí òmí àwa náà ni èmi ni wà fáfátọ̀ wá kùrántà torí kíni torí pé àwa alákọ́kọ́ jíyẹ mẹ́sẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ pẹ̀lú yíjú wípé àwa náà láàmà pàṣẹ àmáwò àmáwò tọ́rà àti jìyà fún wà lẹ́ẹ̀jìyà tóòtọ́ ṣùgbọ́n ẹjẹ́ ká sinmi kẹ́yìn náà ò lè bá sinmi kí ni ká ṣe wa tó wa complex gẹ́gbọ́n ẹjẹ́ pé ìjọba náà wà complex kọ̀ èèyàn Nigeria lẹ́nì ẹni kó lò fọ́ yẹ yóò tún Nigeria sí wà láìkù sí tó bá dé tó ní ọ̀rọ̀ education ló ń fẹ́ mú ẹni problem wọ́n wà complexity education yóò wà fọdún mẹ́rin fọ́ <laughs> orí no no no custom mo fẹ́ face ẹjọ́ ìjọba yìí ẹgbọ́n mi sọ̀rọ̀ títí o ẹgbọ́n mi sọ̀rọ̀ ọlọ́pàá o ẹgbọ́n mi sọ̀rọ̀ àwọn àmì o custom mo fẹ́ fọ́ wọn tí wọ́n dẹ̀ máa South America nǹkan ní nọ́nà a rí wípé mẹ́sìn àníbì dada àti wá áàdì àwọn nọ́mbà máa ń ṣẹ́sì kọ̀ọ̀kan uni lọ́rin àti fún 300 báyìí ní kí wọ́n máa gbà ui 300 gbogbo jẹ́ mú 300 bí i sí ìwọ̀n ètí ìmọ̀ gbàdúwà 50 wọn lọ nítorí pé láàbù tí wọ́n lòdà kò chẹ́njì <laughs> kẹ́nìkan sọ pé mo fẹ́ fẹ́ university mo fẹ́ fọ́ tí ó sì máa tí nàìjíríà gan mọ̀ pẹ̀lú ìmọ́ tó ṣe sí láyọ̀ mẹ́rin ẹnìkan wá dé ní tí mo fẹ́ gbájú tí mo fẹ́ jà lógún o ní corruption a wá bèèrè pé sínú education ó ní yẹ̀rì ah, civil defense custom immigration jama'a bí ó ṣe rọrùn náà àwọn ń bọ̀ kí lè tún ẹ̀kọ́ jójú ṣe in tí a fi ní pọ́bẹ́mù padà ní ìsìn tá a bá sì ti ṣe ojúṣe wà láì pọ́bẹ́mù ẹ̀yọ́ lọ a wà sinmi sí ọwọ́ apá àti bóṣe ẹ̀kọ́ wà tẹ́lẹ̀ jama'a gbogbo wọn tí a ti parí tí a jẹ́ ọ̀gá wa tipẹ́tipẹ́tipẹ́ bàbá wa kan bẹ pòfẹ́sọ̀ náà bàbá ìdá ọlọ́run bá yọ́nú sí wọn wọ́n wá ń sọ tójú àwọn kan nígbàtí àwọn pẹ̀lẹ́mẹ́sẹ̀ sí bàbá òótọ́ ní tẹ́ ìsọ yìí ṣùgbọ́n tó dájú ni pé ẹwà bá ní lọ ralẹ̀ wọ́n kọkàn sírú Ìlọrin ìkànsíbàdàn ìkànsíkò àwọ̀ àkọ́fíìsì lábẹ̀ ibi a sọ wípé zakat home masjid home ọ́fíìsì mẹ́tọ̀nù apátmẹ́ntì mẹ́nà àkọ́ neka home gbogbo nǹkan lákọ̀ọ́ bẹ̀ àwà ní gbogbo ẹ̀yìn tẹ́ mẹ́sùn ẹmójútó ní tẹ́ ìṣẹ́ o ẹ̀yìn náà ni àfáàrà yín kéwú ti pọ̀jùgbà tí a lọ́wọ́ àwa ní ìsìn ààrẹ nì láti máa ẹ̀pù yí àwa ti wà ní shell àwa ti wà ní nnpc àwa ti wà ní gbá láti wà láwo sẹ́mbà mi lọ gbogbo àwọn tí wọ́n ń bẹ ń pátá ìjọ poli kwara poli ní o uni lọ́rin ní o ẹgbà skúù tó ti fún wa nílẹ̀ mí o pẹ̀lú pé expansion tó ti dé o àwọn bros kan wá wà láti tàlẹ̀ wọ́n tètè rìnrìn bí 45 minutes láti wá kí ṣubú lókè wọ́n dẹ̀ ti fánlẹ̀ ní ìpè káti kọmọ́sì o wọ́n lọ sí home àwọn bà lọ sí ọ́fíìsì ní mọ́sílì home àwọn sẹ́rẹ̀ ẹ̀jẹ́ káwò àwọn náà wà dìde wọ́n wà bá school authority wọ́n fọ́n wè dóòtọ́ gbogbo ẹ̀ wọ́n gbà wọ́n perfect ẹ̀ wọ́n contribute afẹ́ kọmọ́sì báyìí fún yóní Ìlọrin tó ní àti ti in tí ọkàn wọn òun ni kí ẹni tó jẹ́ pó mọ súrọ̀ mẹ́rin ní engineering lásìkò tíyàn tí wọ́n fi ń champion kọ wá jẹ́ pàn wọ́n sí interview fẹ̀tọ́ akùrà níta lónìí ẹ wo ìfàsẹ̀yìn ìta fúnra wa ibi a ti ń sọlé ìlọ ọ̀nkankan ya ni wọ́n ní ta lówó lẹ́yìn wọ́n láwọn ní tmc kí ni tẹ́yìn sí wọn ò gbójú báyẹn wá ojú tí a kọ́kọ́ gbé wá ìlójú pé sẹ́ẹ̀rí ẹ̀mẹ́tẹ̀ níbòlá ti rí ẹ̀ríká máa lùlù níbòlá ti rí ká fásokòtò sísàlẹ̀ tó nípa lọ sẹ́ntẹ̀víw tàbákò mẹ́ta ká tó fòkè pàtà kí ní ẹ̀ríká máa káwò obìnrin ọdún kẹ́kà sọ pé wọ́n ń ṣe IPC tó jẹ́ pé àgbọ̀rọ̀ mọ́ ní márọ́mù pẹ̀lú tí wọ́n fẹ́ travel àtàwọn ẹni náà fi nǹkan yẹn pèpè láti gé ẹmẹsẹ̀ kí wọ́n lè dá kájọ wọ́n máa sàlàyé ẹ̀pá àwá tí bá lẹ́rìn àtà lẹ́rìn káà àgbọ̀rọ̀ fọ́ káàrọ̀ sí gíní o àgbọ̀rọ̀ fọ́ ọgbọ́ òlàwà fẹ́ dá àwá tí ti sin àjọṣe oníbẹ̀ láàrin àwọn tí wọ́n sẹ́wà lẹ̀ professor ni doctor ni tí è ti dàgbà tó sì jẹ́ pé wọ́n máa sọ pé mẹ́jẹ̀sì làwọn wọn ò sì parọ́ ojúṣe wo ló ẹ̀ká gbé síwájú títí wọn táàfì sinmi àwọn náà ojúṣe wo làwọn náà ní táàfì sinmi bóò láàṣẹ frí síra wa tó fi jẹ́ wípé skúòtù máa wájú lé lọ ní tẹ́mù tàfẹ́ fi ń kẹ́kọ̀ọ́ ìgbà yẹn ní gbogbo ń tàfẹ́ sẹ̀sẹ̀ sọ yóò wà náà ni látò stẹ́lì wa wọ́n ni àwọn brọ́dà tẹ̀já àwọn àdíà ni wọ́n yàrí pé àwọn náà fẹ́ lọ gbẹ̀tọ́ àwọn pé ó sì lè jẹ́ mẹ́sẹ̀ sálùsúnà sẹ́gbọ́ nìkan ni ó wà sóògbò apapọ̀ tí bàbá mi bá ń bẹ lórí tó kù díẹ̀ káàtò tí bàbá tẹ̀yìn bẹ lórí tó dáa tí èmì èmì àti ìbá ti jọ bára wa ṣe kàjọjọ́ rẹ̀ á fi ra wa ìjẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní mọ̀ ah in tí ó ń ṣe lè wà nǹkan lójú ọ̀nà o ìdílódòdó ah skúl skúl ni ọ ma jẹ́ ayé beach ayé kádà alẹ́ kàtíkí ni o kàtùsà ọ̀dà àìmọ́yí àwọn ọmọ kìrìsìtẹ̀ní ni wọ́n di mùsùlùmí ní ẹ̀ṣúṣan àmọ́ ìkátìlìkì àmọ́ ìgbẹ́tẹ́ pé wọ́n kọ̀ gbọ́n kẹ́kẹ́ rí lórí ọ̀sán ṣe ń gbà tó tó bọ́sáwùjọ mìí ló tó rí wípé àà àṣóhun ẹja náà kànga àtẹja náà sọ́kẹ̀wé ló sẹ̀fẹ́tẹ̀ tó sí kànga ní ojúmọ́ tẹ́ ń pán sọ́kẹ̀wé mi wọ́n lè mọ́sí láti john javier ẹja tí wá mẹ́mẹ́ wá ní inú òkun lò wà kò sí tó òrírí omi oní jama'a al-madrasatul ula li jami'ina usratuna family ẹni wa òun ní skúù rẹ̀ àkọ́kọ́ tọ́lọ àjọjáde nílé kankaná nílò ilé ọ̀tọ̀ọ̀tọ̀ bí ògbó wá ti wà yìí ilé tí a ti máa jẹ ń pọ̀ ọsọ́wọ̀n tọ́rọ àti change in tánà bí wí oṣọ́rọ̀ ní tẹ́mà fi ń sùn díjẹ́já sí wọ́n lọ́mọ́ jókòó mẹ́ bọ́rẹ̀ lọ́mọ́ jókòó mẹ́ àpín spoon àpín kọ́ọ̀pù àpín plate tó ń gálùkú fi jẹun in tán bá pọ̀ láti lẹ́nu sẹ́mi ní wà bẹ́nìkẹ́ jẹun pọ̀ ní skú sí o bí nìkan tó ń sọ fún mi ìsìláàmù tó bá jẹ́ pé ní dúó dé wà ní skú bá ṣe ní kàárí dáyàrá wa ìsìláàmù sí ẹ̀kọ́ dúó dé à nítorí pé nígbàtí àtòbí àtọkùn ilẹ́jọ jókó pọ̀ secondary school bẹ́ẹ̀ náà ni wọ́n dàgbù ẹ̀pọ̀ wó di adẹ́rawa náà ìgbà tí ọ̀pọ̀ lọ́dé fún àtà àbàlágà àti ibi ìlú ẹ̀kọ́ ti yé wa sọ ẹ̀kọ́ wa sallallahu alaihi wasallama ọwá ni ń kàlùkù ń bọ̀bá láti lé nínú àdíkì yàwó Aisha ni al-arwatu junudun ní alamul arwah ní ayé títí ẹ̀mí wọ́n dẹ̀gẹ̀ gẹ́gẹ́ bí oró tí wọ́n fẹ́ gbé lọ́rùn gbogbo àwọn oró tí wọ́n yọgún tí wọ́n bára wọn mu lọ́rùn ìjọ tírù wọ́n bá ń rìn kọra wọn jọ tí wọ́n bá gbé wọn sínú ara tí wọ́n lò láyé bí wọ́n bá ti ríra wọn nìṣe tí wọ́n máa jọra wọn Allah subhanahu wa ta'ala nígbàtọ̀ dáa nàbí Adam gbogbo ẹ̀mí tí ó jáde lára rẹ̀ ọba dé dada fún ẹgbẹ̀wà mi ọta ìmẹ̀lẹ̀ sí wọn gbogbo tí mẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọba dára wọn a màrì jannam ó ní khalaqtu haula lil jannati bi rahmati ẹ̀yìn mọ́ dáyé bá jannam torí pé mo fẹ́ kẹyìn mọ́kàn fẹ́rẹ́ àwọn tí mẹ̀lẹ̀ ọ̀dọ́dọ́ wọn òkùnrin wà mo sì dáwọn eléyìí

chief john sáhùn rẹ̀ nù pé kí lẹ́ sọpọ̀ sí o ọ̀rẹ́ ní sáà ọ̀rẹ́ tí mọ́tímọ́ lè mẹ́ àti ẹ̀ mi ìdẹ̀lẹ̀ rí kọ́rẹ̀ mọ́ sí tí ọ̀dá kí ń dáre bó ṣe wà ó ní gínì mẹ́jọ gínì hmm. ok ó ní lẹ́sì láti ọdún méjì báyìí ọ̀rẹ́ mi ọ̀wọ̀ kankan nù gíní mẹ́jẹ́jọ ń jẹyọ kanọ àwọn gíní rẹ̀ ìkú ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ń sọkún wípé olówó wàwá náà wàwá náà àbòsí tí wá ń ṣe fún àwọn aṣọ yẹn ló mú mi gbé wálé ẹjọ́ chief judge wọ́n ma wọ́n pé nígbò ní ọ̀rọ̀ aláwòwèrè ẹ̀dàkùn táa bá tó wá jọ dàdẹ́ta tó sà sẹ́ni yẹn lọ́lásọ ìbọ́lọ̀ ló fún lásọ ìbọ́lọ̀ ló ní àwọn ẹ̀dà làákàyè wọ́n gbà pé ẹni tí ó ń bọ bàtà kan tó tẹ̀lé palẹ̀mọ́ nínú arúgbó ẹgbẹ̀rún bàtà tó ní àkàsálábòsí ẹni ọwọ́ ni a tó ní bàtà tó ní nǹkan kan ó ní mo ṣe báyìí lórí ẹrú Ah, báyìí ṣe báyìí lórí ẹlòmí ẹwà pé ẹ̀yìn clear

ṣéèpù tí wọ́n ní wọ́n ń papọ̀ wọ́n tún yàtọ̀ àwọn tọ́lọ ń dá tí wọ́n ga àwọn tọ́lọ ń dá tí wọ́n ní gápọ̀ tí wọ́n ní kúrú pọ̀ àwọn tọ́lọ ń dá tí wọ́n kúrú àwọn tọ́lọ ń dá tí wọ́n fẹ̀ àwọn tọ́lọ ń dá tí wọ́n ní wọn mu ní inú ilé ayé ìjẹ́mi ìgbà tí àdélé ayé padà kí nǹkan wọn náà ma bára wọn mú ó sọ́rọ̀ wọn fẹ́ kẹrẹ̀ fún wípé gbogbo ìbáṣe tẹ́ ń rí tí nkẹ́kẹ́ ti sáájú ẹ̀ àríàrùwáhù àwọn ẹ̀mí tẹ́ ń wò júnù dún mùjànnádà àkójọpọ̀ kan ní mùjànnádà tọ́lọ ti pìpí àwọn fún àjọṣe láàrin ara wọn mẹ́ta àárọ́fà mìíràn èyí mẹ́rin ni wá àwọn tó jẹ́ pé èèpẹ̀ wọn lọ́dá omi ọ̀dá èèpẹ̀ oní bọ́dì bọ́lọ̀ ti ṣe wáyìí omi ní ìwà yóò fáyìn ṣùgbọ́n kò dì ṣe súnmọ́ kí lọ́dá èèpẹ̀ dá omi ọ̀dá ìdàkejì síwà omi lọ́dá èèpẹ̀ ọ̀dá kò ní wù yóò búrẹ́wà ṣùgbọ́n tẹ́ ẹ bá bá ní tẹ́ súnmọ́ ah, ah. ìyẹn ṣe dá báyìí náà kò sì ní fáyìn àwọn kan wá ń bẹ àtómi o àti èèpẹ̀ àkọ́kọ́ ọ̀dá àwọn kẹrin àlọ́wà wọn àti ìpẹ̀ àtomi wọn jù káà ẹwà máa wè mọ̀ alẹ́rọ̀wà òjò lónà mọ̀jànádà nínú ilé ayé ẹ̀mí àwọn tọ́lọ̀ ń da fún gbó ìmúkúmu wọ́n ríra wọn lọ́nwó tí ìlú bá wá yàtọ̀ ìgbẹ́ pé mọ́nà tí kí kọ́sà máa tẹnubọ́lẹ̀ ní ṣe sí rẹ̀ sorry o sorry kan ṣe kúkúrú bí lè sí ẹ tí mọ́ mọ́ rẹ̀ ìkejì ní èmi náà ṣẹ̀ṣẹ̀ radmission tí mo ṣẹ̀ṣẹ̀ wọ́ bí náà ó kúrú náà tó tọ́ èmi wọ́n bẹ̀rẹ̀ lọ aliyaruwa ojúmọ́dún mújànádà àwọn ẹ̀mí tẹ́ ń rí ọmọ ogun tí ó ti pìpí àwọn tún tí ń bá kọ̀ọ̀kan wọn mú kí wọ́n tó bára wọn ṣe ilẹ̀ wò ma ta àrùfà mí náà èyí tó wá pẹ́ lórí dáadáa lọ́lọ́dá wọn lé ìtàlà ẹ̀rùn ọjọ́ máa ṣe papọ̀ tó jẹ́ pé lórí dada wọ́n máa tọ́lọ́kọ̀ ìmìnà ah, gbogbo ẹ̀ tó mẹ́tẹ̀ yí pé ẹ̀rì pé àwọn tó ní tẹnubọ́lọ tẹ́nì kan bá ṣe kí ọmọ sọ tí ìgbà ti lójú òǹsábà máa ń ṣe wádìí sọ́wọ́n ah subhanallah ẹja dalẹ̀ tó yẹ pé ìmáàmù ni ọ̀bà tẹ́lẹ̀ lọ́rùn kí wá ní kúkú tẹ̀ sí fún ọ̀rọ̀ rẹ̀ ìhtàlàf ojú ẹ̀sẹ̀ pé ẹ̀ṣẹ́ eh, afọ́mẹ̀ táńkì ọ̀sọ́rọ̀ táńkì ọ̀sí bá dọ́gbọ́jú táńkì ọ̀ tí ló sọ sẹ́yìn ó ń kálukú gbogbo àtàwọn jọ ń ṣe táwọn ọjọ́ jà àwọn tẹ́ẹ̀mì wọn jọ papọ̀ ní hmm. tó bá jẹ́ lórí dáadáa kéèyàn mọ̀rú ẹ̀dà tó ń jẹ́ tó bá jẹ́ lórí ẹ̀dà kòmọ̀rọ̀ ẹ̀dà jẹ́ wallahi fúnmábìlá àwọn èèyàn ò lè mánéjì secret kankan láàrin àwọn àtọ́lọ́ àtànábì wọ́n sì mánéjì láàrin àti àwọn èèyàn ọjọ́ máa jíyàn bí wọ́n sì ọjọ́ máa gbádùgbò bí ẹni pé nǹkan kan pàmọ́pọ̀ wọ́n sì tọ́kẹ́ sí ẹ̀ẹ̀sì ni gbọ́lọ́nà ẹnìkan níbi ìfẹ́ àti ẹ̀yà mìírí tàwùsá ní àwọn sójẹ̀tẹ̀jẹ́ Yorùbá ìgbà tí wọ́n dáwọn sí brọ̀nù kí wọ́n bá lè pín ọ̀pọ̀pọ̀ ọmọ olóre kan wọ́n pa ọkọ̀ ibi mẹ́jọ mẹ́ àwọn tí ń pa ọkọ̀ wọn tó bá dojú mọ́mọ́ sáà sọ́jà bádé wọ́n má dùgbò wọ́n mọ̀ pé àdúgbò náà gbé o torí pé Yorùbá ní ń bá wọn sọ̀rọ̀ torí pé Yíbò ní máa sọ̀rọ̀ wọn ò sì lè

ìjọ́nà ti kí ni o àwọn èèyàn kan bẹ kí nǹkan ọmọ bàjẹ́ ìlọ́lọ́wọ́ bá fi fẹ̀ṣọ́ ẹ̀mí kí ọmọ wá dáàmù sí sọ́n ẹmẹ́jà wọ́n bráṣì náà báyìí ìjà yóò dá báyìí àwọn èèyàn bára wọn sí kíríkò sí kíríkà ìwà wọn máa mú tí tó bá ti gíbi 130 máa bẹ̀rẹ̀ sí máa kàtí mọ́ fẹ́ká bọ̀ tẹ́ jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí ẹgbẹ́ àtìntọ́ ah, lọ ń dóò fún un àwọn kẹsì ń bẹ̀ tí wọ́n bá rí pé nǹkan tutù inú ọmọ bíyàn amir amir òkúrò tó ń ṣẹlẹ̀ báyìí kí ló ẹfẹ́ kọ ṣẹlẹ̀ amir ògbẹ́ inú ọgbà tutù o amir inú ọgbà tutù o wẹ́dà kọ́rẹ́ jẹ́ àfọ́pọ̀ o àbúrẹ̀ yá dàgbò o tó tí gbogbo àbá kí ń dà sọ́gbẹ́ nínú tí wọ́n máa dùn ẹ̀yìn tí mo wá wọ́n àbá wà ní àbá nílẹ̀ ìṣẹ́ báyìí sí náà ah, àgbà ní ẹgbà wọ́n ṣe mítì wọ́n tó wá mítì wọ́n ṣe kí ní o ẹ̀ pé àgbàlagbà ní á ó àwọn èèyàn kan wá ń bẹ in tí ń gbé bọ̀ láti ibi tí wọ́n ti bí àti wọn ò ní kéyàn ọmọ lè èpò lójú ọmọ tí ó ń pè lágbàlagbà olóhun tó lè gbó gbogbo òtítọ́ lórí ọ̀tí ọ̀bá láàṣẹ́ yìí àwọn èèyàn kan bẹ̀rẹ̀ tó bá fẹ́ jẹ́ kí ọ̀rẹ́ ẹ̀wọ̀n ọmọ bóǹsí jẹ́ lẹ́tọ́ àti ọkọ̀ rí fín tó ní ọmọ lè mọ́ parí oníkèèṣẹ́ ìṣàkẹ́jàjẹ́ mọ̀ fẹ́ gbà ọmọ lè mọ́ parí kéèṣẹ́ ìṣàkẹ́jàjẹ́ mọ̀ fẹ́ gbà yọ́ mọ̀ wá fọ́jú ẹ̀pọ̀ mara wọn ọ̀kanú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní àwọn méjì kan bẹ̀ mú èé ṣe wáàsì fáwọn èèyàn pẹ̀kún wọ́n mọ́ra wọn fín èèyàn méjì náà láyé ìnàlímọ̀ wá tọ́bí bàkílà ọmọ إن المعلم والطبيب كلاهما لا ينصحان إذا هما لم يكرما لا ينصحان إذا هما لم يكرما لا ينصحان إذا هما لم يكرما لا ينصحان إذا هما

fasbiri lìdá ìkà ń jàfà ó tàtọ́bì ìbá ó. fasbiri lìdá ìkà ń jàfà ó tàtọ́bì ìbá ó. wasbiri lìjà ìkà ń jàfà ó tàmù متعلما فاصبر لجهلك عند فوت معلما فاصبر لجهلك عند فوت معلما حسر ذلك ṣe sùúrù pẹ̀lú àrùn kìí dọ̀láàmù pé ọmọ bá yí mi níjà fọ́ọ́tà tọ̀bí ìbàwò dókítà tó máa rùn tí ń ṣọ́ ì níjà fọ́ọ́tà tọ́ ọba ti pẹ́nu ẹ̀rùn ìwọ náà fi sùúrù kún ọmọ bá rẹ̀ yí lọ ni so inú èwọ́ ajé kọ́ da àwọn dókítọ̀ láàmú wípé wẹ́ pẹ́ṣẹ́jì tí ó minus one ni ọjẹ́ wọ́n ti pẹ̀rẹ̀ mẹ́wájú wọn ga ẹmẹ́lá tí àrayé àtẹ́ndì wọ́n sì lè jẹ́ àríkà ìwọ náà ṣe sùúrù ọmọ bá yí o èèyàn ọmọ ni níjàfà owó tàbí àlímà tọ́wọ́ náà bá ẹ ń bá ti orúkọ rẹ̀ sí ó ti gbà pọ́ ń fẹ́ máa fa ìmọ̀kẹ́gbáyé lọ ẹ ń bá ti rí dókítà rẹ̀ sí ó ti gbà pọ́ ń fẹ́ máa fa rẹ̀ lo ayé lọ jàmáà kéèyàn kọ́kọ́ wo ibi àtijọ́mbọ̀ tí ó papọ̀ yìí ẹni téèyàn bá ti ń bá se nú ọgbà yìí tó wá wà lórí dáadáa tí wá ń jọ ń rò àlọ́rùn papọ̀ kílájọ máa ṣe dáadáa òun tàn wọ́n ti fi dáadáa pinlẹ̀ ní ẹ̀mí ẹni tàbátọ wà ń bí tó rí ẹni tí ń sa ìdá tó jẹ́ pé àwọn ní máa jókòó tí níjọ máa rọrùn ọmọ mùsùlùmí sísá ìní ìjà kí lọ wá ní ibi awó ẹjọ́ lọ́jọ́kòó ń dìjẹ wá ń kùn kí ni ìrùn bí ìwòrò lẹ́nu kí ní kan wo wọ́n lọ jí kọ́ ẹṣọ́ wà nǹkan tí mẹ́rẹ̀ mo ní ẹ̀rẹ́ dubai lọ àfẹ́ dàkínlẹ̀ karú àfẹ́ jíwọ̀ gákan àwọn tí wọ́n fẹ́ wọlé tí wọ́n bá ti mú kíníkà yé báyìí náà àwọn dàkínlẹ̀ karú èyí wọ́n jòkútà àwọn ilé yìí èyí ó ti mọ̀ wípé ààrẹ ti bẹ̀lú ẹ̀mí ìrùn àti àwọn tíru ààrẹ bẹ̀lú ẹ̀mí wọn ìlàjọ́ sí jọ ń wọ̀ kí ló bí àdéhìsì obìnrin kan bẹ̀rẹ̀ mú bí kátó ààlè maka na máa ń pè ó ní máa ń pa àwọn èèyàn lẹ́rìn maka àwàdá ti kùsù obìnrin kan tó wà mẹ́mà dínà náà sórí bá náà wọ́n sí mara wọn ṣùgbọ́n wọ́n tán sáwọn wọ́n Madina tí wọ́n ti a mọ̀ bọ̀ pé mú bí kátó àlè maka mọ́dé obìnrin tí wọ́n pàwọn lẹ́rìn maka wọn ìjírọ̀ ó wá sí Madina àdúgbò ní ẹwà ẹjọ́ aṣíwájú bó ló dé sí o nígbà àwọn òwò bí ó dé sí lọ́bá délé múdíkà alìl madina ẹ̀ tí ma ń pàmà ara madina náà lẹ́rin òun ló síbẹ̀ kò sí mẹ́lẹ̀ rẹ̀ kó sì jọ sọ̀rọ̀ pọ̀ ní orí rárí kó sọ̀rọ̀ wọn àjọmọ̀ pé ni wọ́n nígbà tí ìbájọsípọ̀ bá ti wà láàrin wọn àṣẹ ọyẹ kéyì ò kí èsà rẹ̀ bọ́bá ti jẹ́ pàwọn ẹni ibi ní ń wọ̀ ó sì ń pèrè ẹni rí kọmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ ẹni ibi ìní wù láti máa àti wọ́n káwà nírú ọgbà kọ́ wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó máa dáálẹ̀ fún àmìrù gbogbo ọgbà amú pátálì àmìrù ọmọ kan bẹ́ẹ̀ Allah ya sani ọmọ ṣe tọ́lọ yìí ọmọ ṣe tọ́lọ yìí kí mi kẹrìkàdé ọláì fọ́mọ ẹbá lè lú ìjábù kí ló bá tó tó sí ìtùmọ̀ kẹrìkàdé àtàdé ọ̀gbọ̀rọ̀ wé tí wà mí wọ́n á jẹ́ gbogbo gbà pàá jẹ́mọ́ ìdájọ́ lélé orí fóònù ní o ojú ayé ní o béèyàn bá ti ń wo obìn tọ́jọ́tọ̀ ọlọ́run tí wá ń múyàn èèyàn wá ń rí obìnrin tí ń kọjá lọ kọ̀ wà wí gbogbo tó lè wùyàn náà ló ti bòyí ọ̀ẹ̀kẹ́yìn ààrẹ bẹnu Nàám. Àgbákòóso ojú ọ̀nà ọ̀dẹ gbogbo ara. Kò rí ìtàn gidi gidi máa. Sáà ti mọ̀ pínlẹ̀ bá ti mara wá ti báyìí. Kódà ẹ̀rọ rí àwọn ẹgbẹ́ ìwé ìkáwé. Ó lè máa jùwé wáyà sí ẹjọ́ nira yìí. Bàbá kò sí ní ìntánẹ́tì láyé owó òfin olọ́run. Mú ẹ̀sán bàbá wá dé ní ọmọ akéèkì ẹgbọ́n kí lọ ga sọ́n pa ẹgbọ́n kí láti bó láti kà náà sí ìwò lẹ́sì bẹ̀rẹ̀ péjì wo ẹ máa rí ìṣẹ́ tí wọ́n jọ máa papọ̀ tí ẹ bá ti rìn sí ṣírọ́sì náà ẹ máa bá wọ́n bẹ́ jẹ́mọ́ àwọn bá bọ̀ bẹ́ àmbábọ̀bẹ̀ àmbábọ̀bẹ̀ nǹkan àkọ́kọ́ tí wọ́n fẹ́ kákọ́kọ́ mú lọ a gbọ́dọ̀ rí inú ọgbà síbi tá a ti fí ìpẹ̀lẹ̀ sí wa nítorí pé a lè pè náà lágbóolé àwọn sọ̀hábà káfí agbóolé àwọn ẹni ọlọ́m ó ní àríwá mosque wa àwátájọ́ rìn àwá wo ni àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé tí ò rí nẹ́rẹ́ sí ọlọ́run táa mú mọ́ra afẹ́ fún òṣè ni o ṣùgbọ́n wọ́n bá láti gbà tó ti wá nípẹ́ èmi èmi màá mọ́ bá mùsùlùmù sí inú ọgbà mọ́ mọ̀ sí mùsùlùmù mùsùlùmù ajọ́ ń kírun ní o kọ́rọ̀ mọ́ ọ̀sẹ̀ ń wálẹ̀ kọ̀ọ̀kan ni ó sẹ́ mú ti máa ń kírun mi lọ́rẹ̀ o torí ẹ̀mí ìdáhùn tẹ́bí láì àwọn ọ̀rẹ́ ọ̀hún johnson àìmọye mọ́ọ̀sì ti ní ẹgbẹ́ náà ṣíṣọ́ wa tó jẹ́ pé àwọn mss ní akọ́ kàdáwó mẹ́tẹ̀ torí pé ẹ̀mí rí ò sí níbi ìtọ́lọ́n ẹ̀mí iṣẹ́ àkọ́kọ́ ni ìwà yẹra ní ọba ìlú pé lágbà mú sí wọnú ọba yìí wọ́n wo lẹ̀mí ìmẹ́ lájọ́ ń ó di ìgbà àwọ́bọ̀ ẹni ta wọ́n kọ́lù ẹ̀kọ́ ìṣì kakọ̀ pẹ̀lú ìpayà ọlọ́n kakọ̀ pẹ̀lú kí ni ó ṣẹ́mọ̀ pé tí àǹfààní kéyàn ọ̀sọ̀ nǹkan fúnra ẹ̀rọ ni nínú ẹ̀dá ibi tó náà mọ̀ tó mọ́dé ìbẹ̀lú kí lọ fún ilẹ̀ tẹ́ mú pọ̀tánà máa sọ rúmọ̀ àfọ́ ọlọ́run bẹ̀ẹ̀sẹ̀ wọn ó búrú bí pé kìí sọ kẹ fún ẹ̀ olóòrùn bẹ́ẹ̀ lọ́wọ́ yíó ah, ah. ọdájújú ọdájújú ṣùlọ olóòbè lọ́wọ́ nígbàtẹ́jọ́ mẹ́jọ lónà ẹ̀sẹ̀ mẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ta olóòrùn ọmọ ọ̀dẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ìbínà ọdún àà tí ó ah, lè bẹ̀rẹ̀ lóòrùn jẹmáà ìta ẹ̀mà wípé ààdùn òdéédé gbàta wà bí ìtàlẹ̀ ìtì ìdẹ́ta o ìtàlẹ̀ gúnmọ́ ọgbà náà tẹ́rí bí tẹ́ wà ya gbolí àtàbẹ́rẹ́ o ẹlòmí ọ parí níbi tí ó ti padà títẹ́ 50 wọ́n jẹ̀ mẹ́ mùsùlùmí méjì lọ wà mẹ́ oó tẹ́sìlé àtẹ́ aláfòókọjẹ́sì aláfòókọjẹ́sì náà lọ mọ́ wá sọ fọ́gà pé ọ̀gá ẹmọ́ ọ̀dá sí sẹ́ ten minutes ten minutes náà ni sẹ́ni gbogbo sáàmù sí padà kéjì dandan o ẹ̀yàn tàbí ẹ̀kọ́ orí gbogbo ẹ̀ẹ́dẹ̀ rí ilé iṣẹ́ ìkọ́ máa lọ wájú ní mo wà áfà màmá tí ń bọ̀ ìkéjì rẹ̀ wá ní ìsìnlá àtàbàṣọ̀ ní ọyọ̀ pákó ní ọmọ pákó lọ́sàgbẹ̀ ẹgbẹ́ kò ní túnmọ̀ sáà tó fi dẹ́rù báyìí ẹ̀rù pákó ìmìnà ẹ̀mí tí mo yọrí à ń lọ ọbẹ̀ o à ń lọ bí wó tí máa fi mùsùn ọmọ ìyá wa jẹ́ ìlú alórí wípé àà ṣe bí kàrùn àwọn ilé náà ṣe ẹ̀jẹ̀ àdì kó kú tí ó bá láfẹ́ gbé ìmẹ́ni ọdọ́dọ̀ ìbòdè ó dá o tí èyàn bẹ́ bọ́ta tí mẹ́nìyàn jàwọ́ sí 10% ọkùnrin ló ń tọ́ àìmẹ́yà mírù tí àìmọye títà tó sì fi skúlẹ̀ lórí wà sí wọn kò sí chájà mà kò sí power bank kò sí kíni kò sí chájà mà power bank ìmọ̀ni tẹ́ wà ló bá ṣe ìmọ̀ni tẹ́ ọwọ́ ló bá ṣe kò sí chájà power bank àmbọ̀ ní wọ́n situation yẹn tọ́jẹ́ wípé bí jẹmọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ ṣe bí bọ́jẹ́ pé igun téèyàn fẹ́ mọ́ ní wípé bàmá ṣe business mùsùlùmí kan náà tí ó bá yàn dájú pé ìsinmi pọ̀ bá rí pé ah, ah ọ̀gá tó bẹ́ẹ̀ bá sí máa tàtó bẹ́ẹ̀bá lè kéǹdé ọkọ̀ kọ́gbìnì kúrò ní àlọ́ àkọ́ ẹ̀mà tànáà gbogbo akọ́rọ̀ ọkọ̀ tó wọ̀n rẹ̀ bí ìlàwọ̀ yẹn discos nínú ọkọ̀ yẹn bí mo ṣe wáyé nǹkan fáfí lọmọ fẹ́ra torí àlàkùbárò yẹn níṣẹ́ èèyàn mẹ́rin lọ́nà mi ní nǹkan in tí mi ṣe 5,000 4.7 nìkan tí wọ́n ní kí mara ní àlàkùbárò irọ́ nípa ò kò sì nira létí náà létí lọ náà wọ̀n pé ah, ah five million four point five ọwọ́ bọ́ta ṣe mọ̀ pọ́ ọkọ̀ ọmọdé lọ́dọ̀ ọlọ́ni ah, ah. àwọn tí ń jalè lúyà àwọn tí ń jà bẹ̀rẹ̀ ránkẹ́ àbọ̀ tẹ́lẹ̀ ń bọ̀ ló fi jẹ́ pé skúù ìyàtọ̀ sí pé a wá kẹ́kọ̀ọ́ mbẹ̀ a wá rí new ẹ̀sìn wa síbòsì ẹ̀kọ́ orí gẹ̀gẹ̀ torí a free ìfìràwọ́ ń kèése máàmù àdúgbò wa sí wa kèése bàbá àdúgbò kan náà fi wá lọ́rùn lẹ́ tó dá ọjọ́ wa ọ̀rọ̀ tí ó fi yàjú díẹ̀díẹ̀ jama'a inú ọgbà àti ìrí in tó ju wá ń kàn bẹ́ àti ìrí kọ́nkà kí ló ti tọ́rọ àbára wa ti lè mẹ́ o yóò sì máa ṣiṣẹ́ ìyànlọ lára gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ kọ́dà nígbàtí mọ́ bọ̀ àmírù pé mi wípé tọ́ dénú ọgbà yẹn tàdọ́mùnú lè hmm. mi ọ bẹ̀rẹ̀ tmc ni wọ́n pèrà wọn wọ́n wà bẹ̀rẹ̀ ní ojú ẹ̀sàmúra <laughs> wọ́n wà sára wọn jọ ìpèrè àpúrẹ́sì wọ́n àjọgbọ́n ma ìfàájì àwọn ìyàwó ibẹ̀ náà wọ́n ti ra mọ́ ti nǹkan bọ̀ wọn ẹgbẹ́ ah, ló gbogbo jẹ́ ìdínú wà ní àwírọ̀ àwọn níjòkòtà lọ́mọjọ́ jẹ́nẹ́ra in tó wá sọwọ́ bí à ah, àwọn èèyàn ti kọjá lọ níbi 30 years ago 20 years ago sísìn tí inú àwọn èèyàn máa dùn tí wọ́n bá ti gbọ̀rìdé báyìí wọ́n mọ̀ fáwọn ọ̀lọ́lé wọ́n à kéwú ẹni tí wà fúra nìkan wọ́n máa ká àìmẹ́yàwó èèyàn láwọn àsìkò yìí sáwà jáde gẹ̀ kó tó di pé àwọn èèyàn wá yìn wọ́n yìn kéèyàn máa kú student náà wà fíjẹ̀ bá tó fẹ́rí bìnú ọlọ́run àbá sọ mi pé ìmẹ̀ ẹ̀sìn kìí ṣẹ́gbẹ́ gbogbo ma ha ẹn tó ti yẹjú rẹ̀ tí ẹnu ó yẹjú ní ìmẹ̀ bọ́gbàtẹ̀ fún mi ma àti ìrìnú ọgbà àti ìrìfọ̀ tí ó sì jẹ́ àrífọ̀ ní pé àbára wa sí tí wọ́n ti yàmí ìbòdó kò lè fi hàn ẹjọ́ sọ́mà lọ́rí ní ẹ́ fún ọ̀yẹ́ lọ́rí àpọ̀sùn àdàrú lẹ́nu ẹ̀sìn láńdé o sáré fún báwọn àmì sẹ́bí àmì ẹjọ́ ẹ̀ tẹ́lọ̀ ní ẹ́sìn lọ́dún iná ọmọ gẹ̀rẹ́ ìbìnì ẹ̀yàn yọ́ dàrú ó lẹ́yẹ̀ kéjì ta ní mọ́ bá nǹkan pókú díẹ̀ káàtò tí ó wà máa làgún bí ó ti dá àwọn dàmà ta ní mọ́ bá nǹkan kó ti dá tí ó tún wá máa kó dán àwọn dàmà ta lọ mọ́ bá nǹkan tó kù díẹ̀ káàtò tí ó wà bẹ̀rẹ̀ wà láàbò ní omi tó rí ó ṣètò jẹ̀máà tàbáwà bọ́m̀bẹ̀kù alónú ọgbà pẹ̀sẹ̀ kálò akọjú mẹ́kọ̀ wa àwọn ìbá wọn jí ìwò àìgbéwò ìwọlé àìkọǹkẹ́ fóònù àparí bọ́bà dẹ́dà sí ń fẹ́ ajẹ́ àwòkọ́ṣe dáadáa ajẹ́ àwòkọ́ṣe rere kí ni tọ́wà kù fún wa ẹ́ tọ́wà lọ pọ̀ <laughs> ọ̀pọ̀ kí nǹkan àkọ́kọ́ ó ní kéyìn dúpẹ́ tó bá dẹ́dà kí la wá fẹ́ fi dúpẹ́ níta fẹ́ fi dúpẹ́ náà ní wípé gbogbo tí àrẹ̀bṣọ́ ẹ̀yà fún gbogbo tó bá dẹ́dà fẹ́ ìlà gbọ́dọ̀ máa lo ẹ̀kọ́ tá a bá máa yìí ìlà gbọ́dọ̀ máa lo gbogbo títa ní fẹ́ o. ìntọ́ kọjáde tó ṣe fẹ́ẹ̀tì ló ṣe ọkọ̀ ń pa àtọ̀jú ẹlẹ́dẹ̀ fáìn ọkọ̀ tẹjò fáìn ọkọ̀ tajá fáìn ọlọ́run wa kẹ̀ẹ́ federal government lásìkò tí wọn wọ́n wá ní gbogbo sọ́ọ̀tì ọ̀dá ìlọ́bẹ̀ yóò federal government fẹ́ máa fún ọfẹ́ yá wọn ní 50-50 million naira wọn ò dẹ̀ ní gba èlé lórí ẹ̀ wọ́n dẹ̀ sí 50 years náà sá padà 50 what? 50 years 50 million ìjọba dẹ̀ máa bu 10 10 acres pẹ̀lú kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ àwọn adé fáàmù rẹ̀ kìkì ẹlẹ́dẹ̀ láwá bá wọ́n ni nínú nínú tẹ́mà pé eh, area of ah area of specialization agbóde tó rọ́ọ̀lù wà ohun ọ̀dẹ̀ sí torí pò ń fẹ́ jẹ́ wọ́n ah. ni pé àwọn kan ní àwọn import ọmọ rẹ̀ wà ń tá a bá kọ́ nílé ẹ̀kọ́ yìí ká ti bá jẹ́dà ìtumẹ̀ ní pé ká lò síbi ìyọnú rẹ̀ ṣífò engineering ni mo ṣe ṣífò kí ni o iṣẹ́ àkọ́kọ́ sí ìkọ̀kọ́ gbà mọ́sí ni mọ́síkọ́tì wọ́n sì jà tírélà mẹ́ntì kan alẹ́nà mú kápsáwà kókó 200 níbẹ̀ nínú 600 kèé se lẹ́gbẹ̀ẹ́ o ilé ọlọ́run ó ní bá a ṣe kọ́lọ́dọ̀ àwọn ọ̀gá náà ọ̀gá olóyè ọmọ ẹgbẹ́ méjì nígbà táwọn ìgbìmọ̀ náà ró pàwọn gbọ́n wọ́n ní fúnra àwọn máa mara bàtíríàtì èmi náà yá mú wùlé fúnra ní ọmọ ìjọba gíní o wọ́n jọ rọ́dùn blọ́ọ̀kì wọ́n lò blọ́ọ̀kì 10,000 ó ní wọ́ra 15,000 wọ́n sọ wọ́n sọ́dùn blọ́ọ̀kì ó ní kó ní 10 10,000 yawa kó ní òun owó 1,000 kọ́bọ̀ ń tẹ́jọ owó 4,000 sínú àkánì àtìkò yẹn bọ̀ kò ń bọ̀ tó jẹ́ wípé ọba jẹ́dọ̀ ọ̀fẹ́ pàwálẹ́rin ayọ̀ yóò wà kọ́kọ́ tí tọ́jọ mọ́ tí ọ̀fẹ́ tíwájú sáàrọ̀ nù bàbá wa bọ́bì ah àti àwọn ojú kíbò ń gbò bí kò sí ojú yóò jojú ẹ tó níyàwó méjì gan bí mẹ́ta mẹ́rin ní jọ ìfẹ́ sọ̀rọ̀ lọ bí àwọn obìnrin o àwọn àgbàlagbà nílé yóò ẹ̀kàn forí ṣe báyìí ẹ̀yìn ṣẹ̀kẹ́ ní ẹ̀kọ́ ah, ah mo ní ṣe mẹ́ta ní mẹ́rọ bàbá níbẹ̀ bàbá òsìkẹ́ wọ́n tẹ̀lé rẹ̀ ọ̀sùnmọ́ oṣù bẹ̀rẹ̀ tẹ́bì fún wá lórí báyìí jẹmáà ọba jẹ́gà sí lẹ́tọ̀ fún wa ká sí àwọn kírísítẹ́nì kò sì parí bí nínú alùpùrán ṣùgbọ́n ẹ̀lọ mú lọ alágbára ní wà fún ipò fún ìbọ́lẹ̀ ń ẹnu ẹnìkan ọgbà ó tí ìdí ìjọba dẹ́dà sọ sí nǹkan mi ẹnu ẹnìkan ọgbà fine ṣùgbọ́n ọba dẹ́dà ó fi àyè làkáyè tí a náà lẹ̀ fún àwọn rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmá wa sí wọ́n ti tán a jẹ́ pé fáàrù bí záàtì dì ọ̀ yá jẹ́ pẹ̀lú obìnrin tó jẹ́ lẹ́sìn tọ́rbàtì yàdáàkì kọ́ ọmọ bá àjẹ̀pọ́wọ̀ rí ó múlẹ̀ mọ́fò àṣẹ́tùmọ̀ ẹni pé tí èèyàn bá yẹ torí nǹkan mí ìfẹ́ obìnrin tí ó wà àṣẹ́sì ń bẹ̀ alábòsí ni kò ní ẹ̀ṣẹ̀ rí ṣẹ̀rí Elizabeth ọlọ́run ní máa ń pínfẹ́ o aláìkèé ṣe tó jẹmáà tàbá ṣe sùúrù kẹ́kọ̀ọ́ tán tí a fẹ́ ìyàn ẹ̀ntàjọ ṣe tẹ̀mí àkájọ ọ̀ká ṣe sùúrù mo sì rọrọ àwọn obìnrin náà nítorí wípé in tó fẹ́ dìtà mí tẹ́ a sinmi lẹ́yìn èyàn àbá ní sinmi onú káọkọmọlọ́ obè lọ́pọ̀ tàbá ìkùsìyàwó táǹkọ̀ta ọkùnrin náà sì pọ́ ń takọ̀ sọ́kọ́ nítorí wípé àwọn tí ó ń tẹ́tí sí ànábì wọn kéré kí ní dẹ̀ ń fà ọ̀pọ̀lọpọ̀ ti márì lórí fóònù ó ti láwọn tí ẹ̀ ìwòkú oníra yìí olú ti gbẹ̀tán láà ó ti bá dé pé lọ wò lórí mímbàrí wọ́n sábẹ̀ dáwà ẹwọ ìtàbí sọ fún àtipẹ́tipẹ́ fàílẹ̀ ṣe ìtọ́nà máa lò wáṣìd tẹ́ ẹbẹ́ ní tíyàn bá ti ń dáwọ́ jù èsùn yóò mọ̀ sí kéjì rẹ̀ o èsùn ní máa sì kéjì tí wá máa dáwà wà ó wà mílì tí tíyàn bá ti ní méjì èsùn ọ́ sàtẹ́yìn tẹ́wọ́ ní mẹ́ta yóò tó sátẹ́yìn sí mẹ́rin yóò tó sátí bá a ṣe wà ìta àkọ̀ yìí èsùn dínà débi pé orílẹ̀-èdè mẹ́sálásí fúnra ọba abẹ́dà ló yọ̀ǹda fún wa wípé ká mọ́ torí òun nìkan fẹ́ obi fúnra rẹ̀ ló yọ̀ǹda àti wo ẹ̀sẹ̀ títọ́lọ́nà tó wo nǹkan mi tí ó jẹ́ kí gbogbo rẹ̀ ọ̀rọ̀ nínú ìsàlẹ̀ ọkà wa ẹja àti bí in tí obìnrin fi ní ìjókò ọkọ ó ti tàdánù kò tó wá mo bí ọba nínú sí rẹ̀ àwọn sí wáyìí ókì kan bẹ tí ṣe ìtọ́nà ha káàkì báyìí fún àwọn obìnrin kò ní fi kó kọyín o onise ní ṣẹ̀rífà ọbẹ̀ tán sórí ìtàwó bàlìkì ọbẹ̀ tán sórí ìtọ̀wó ókì kò kì ní o àwọn elebi bí ń pa ì wọ́n sì ń ṣe bẹ̀ lọ lẹ́nìkan dáa ti fi ọ̀tọ́ bẹ́yẹn ah, ó lè bí tọ́wò lẹ́ẹ̀kẹ́ bọ̀ ahán yàtọ̀ sàhán o ìwọ́n náà gbá wọn náà tọ̀ sí ẹ̀nà wò àwọn èèyàn sí ìjọpọ̀ tí a ń ro pàà fẹ́ jẹun ọbẹ̀ yẹn ni èsì ìdínà àwọn kẹ́sì tí ń tọ́bẹ̀ wò wọ́n sì tọ́ ọbẹ̀ tán lórí ìgbà fẹ́ tọ́bẹ̀ wò ni wọ́n mú níbi ẹ̀kọ́ lọ ilé ìmẹ́bà lọ ẹgbẹ̀rẹ̀ sọ́sí ìwé ìfígbè tí wọ́n bú òtítọ́ náà ní o kátàkàtí ẹ̀tọ́wò tí ó jẹ́ ẹ̀wà òkè àbíyọ́ rẹ̀ wọ́n ní tọ́wò làwọn máa wọ́n ò iná ọmọdé náà pẹ́ra wọn wọ́n ò ọmọ sí wọ́n lọ́bẹ̀ gbogbo ọmọ mọ́sà àwọn títà ti wà bẹ́ẹ̀ mọ́sà wà náà gbogbo wọn tó sọ pé kèèkà mítà nínú ọkùnrin tó tí lómi rẹ̀ lòkulò ya àní kan jìdẹ̀ ẹlẹ́rọ mo fẹ́ sísà ní tó máa jẹ́ hákìbọ̀ mo ní èyí tí a tó jú sí mélòó mo ní ìsáà mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní mú bọ́ ní ti dé trọ́pù báwọn ni fọ́tù dọ̀kọ́ gọ́nà mọ́ máa jẹ́bẹ̀ẹ́ lọ sí bàtìsá lè kí ó sọ́tù náà wà sọ́tù náà ti lẹ́bàá báyìí nígbò lẹ́wà dé sọ́tù dọ̀kọ́ ó ní tí wọ́n lè kí wọ́n wọ́n ti balẹ̀ jẹ́ yọ́ wà torí bọ́ lé ojúrí tó àwọn dáikọ̀ tí kú ìgboro tó jẹ́ wípé aburú tó dúnwọ́ padà wà nǹkan ó ju tí ó jẹ́ pé wọ́n gbọ́rọ̀ látara jama bóbìnrin sèrí ọ̀rẹ́ wà tó tó sì tẹ̀sùn rútù àdámọ́ kan bẹ̀ tí ń dọkùnrin láàmù o náà ni àdámá ṣe bí mo lè fẹ́ jẹ lọ èyí ò fóbìnrin tó pénú o kátó wá fóbìnrin àbọ̀ gbogbo àwọn tí ó sì ń kọrin kọrin láwùjọ yìí fọ́tún ẹlẹ́nì ọba dẹ́ta kò ní ó ti yọ ìdájọ́ ọ̀dẹ̀ fóòfù nígbò òdìdí àpá nínú ìlú àpá ìlú àwọn ẹni ọlọ́run lọrin wípé nínú ìdájọ́ tọ́lọ̀ ọyọ kú jọba ìjàmá tí ò ní bí ọmọ lọ́rin kẹkẹ ìdìnà bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ nígbòlẹ̀ wọ́ lọ yìí o ń sọ́lọ́ nínú àdíjì mákìlì o sọ́rọ̀ ní kí wọ́n mẹ́rin kọ̀ọ̀kẹ́rẹ́ yí wọ́n fá orí rẹ̀ wọ́n wá máa fi abẹ́rẹ́ lórí kó wọ́n fi mú ẹ̀jẹ̀ kẹ́jì ó pò káró ní kóńtọ́ni khairun lahu min an yamassa imra'atan la tahillu lahu in kí n ṣe fún ó lóore fún jùkọ́ lọ fara kí obìnrin báyìí tí è tẹ́lẹ́tọ̀ rẹ̀ lọ ẹyọ kọ́kọ́ fara kàrà wallahi ṣe tó sọ ọ̀dà kápẹ́yẹ̀ jẹ́ mùsùlùmí rẹ̀ wọ́n ní wo nínú kọ́ fara kan sí tàìyẹ tó ọba ti fara kan a máa gún ọ ní abẹ́rẹ́ ní orí a fàrí fún ọ àwà mọ́ ká ní abẹ́rẹ́ kí gbogbo ó kẹ̀gẹ́ ìwọ́n ló mú àmìnìkọ́ ya mú ẹlẹ́ẹ̀kejì wọn àwọn làwọn ń bọ̀ lọ ní ìfẹ́ o ó ní sáṣọ àwọn lẹ́tọ́rà ní ìdára wọn lọ sí iṣẹ́ rẹ̀ papọ̀ mọ̀sẹ̀ lẹ́tọ́rà tọ́tàgbára yóò bá gbé láti tọ́gà sí tó rẹ̀ ṣe fún òní bí ọ́n ṣe ó tẹ́ o fún òní bí ẹ̀rùn ṣe tí wá tí wọ́n bí ẹ̀rùn láàrín tẹ́ yìí o àwa náà ti fẹ́ gbé dáàrin wa ká máa bóbe ah, fún ń fẹ́ o ànílẹ̀ ah, ah, mara wa sáàrùkùn wàrígùn salam ní ká pé wa ní tí láyé ń bó iná ni àbájẹ́bí ọmọdìtàn ọkọ̀ ti bí ọba lórí kí lẹ wá rí ní ìsìn tó ògùn bóyìn ṣẹ̀wà mọ́ṣọ́lá mẹ́ni cosmate mi ní nígbàtà wà ní Kwara Poli à kwọ́síní níbo ìṣẹ́ bẹ̀rẹ̀ ló àwọn àwọn alẹ́ tí máa yanyọ ilẹ̀ tó bá jẹ́ àyíyàn àdúgbìwà bá lè kíyà rẹ̀ ìnáyì ìmáà náà wal hayaa àkúrínà máà ní àmìrí láti sánmà lọ́lọ́n ti mú ìmáni àtójútì ọpa méjèèjì pọ̀ ìrúrò gbòrùn ni wọ́n sáà náà mọ́ sọ orí Yorùbá nínú rí ìrúrò gbòrùn kí ni túnmọ̀ ìrúrò gbòrùn stars ẹ́ ní ìkẹ́kẹ́ náà bọ́ kí ni pìlì ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ kí ni pìlì ọ̀rọ̀ nínú ọ̀rọ̀

Oúnjẹ ọlọ́run ní ilẹ̀ ìmáàni wọ́n ṣáyé. Ìmáàni àti kéyò ló títí, méjèèjì ọlọ́run papọ̀ láti sọ́mà ní. Ìdá rúfì àhàdúwò mẹ́ rúfì alẹ̀ àkọ̀. Kí wọ́n bá ti kákà kúrò lọ́dún èèyàn ẹ̀ nígbà kejì máa. Wàlọ́ọ̀yì, èèyàn ò lè mẹ́ni ìmáàni ọwá lójútì. Kéèyàn bá ti fi lójútì wà ah, ó sì fẹ́ Express. Ah! ọ̀rẹ́rẹ́ ní àtàfọ̀ nírọ̀lẹ̀ afá sáré orítàgbójá ti sẹ́mọ̀ pàpàpàá bẹ́ẹ̀ tí àwọn òṣàgbà èmì náà ti kàkúlé jẹ tí ẹ̀mọ̀ kọ̀kọ́ ti mọ́ ń gbọ́kọ̀ ní speed kò sí kọ́kẹ̀ tí kò wórí kankan yóò kà lọ gbogbo ọkẹ̀ dúdú lójú ẹ̀rẹ̀ àwọn èèyàn kan tẹ́ ẹ bá lọ wò dáadáa irọ́ ìmọ̀ nìgbèkì kóbìnrin kan láyà kó lọ wà jókòó tí àwọn àfáwà ń bí kó sì ló ní máa wà láyà kan lọ yọjú àwọn obìnrin yálù àlà Ṣòwẹ́lú ọ̀rẹ́ ni ẹ̀rọ ìdálẹ́fún sí. Jẹ̀mọ́ ẹjá wùra wa dáadáa táà bá ti lójú ti kò sí máa ní o ẹni àti lójú ti kò sí kí ní o innal imana wal hayaa kúrìnà ma'an ìdá rufi àdúgbà rufi al'adà tí wọ́n bá ti kókàn wọ́n kò kejì jama'a لا إله إلا الله لا إله إلا الله آخر ما وقفت عليه أن من كان متحليا بأخلاق الرسول كيف كانت الأربعة قريبك بانكو مريكو إيه، إيه، لايك يوبا بالأربعة سبحانه jẹmáà obìnrin lò ní máa nì ó sì wọ ní ọgbà tọ́wọ́ ni sherry ustaz mi ti dúó pẹ̀lá dìsì kan tí mo ti kà nígbàtà wà lẹ́kọ̀ọ́ nílé kéw ní kàdíìsì anábìsọpẹ́ àtakọ̀ àwúnà àwúnà ọkùnrin tí bá ń sítan rẹ̀ lẹ̀ tí ó lójútì tí sítan rẹ̀ kí nǹkankan dínú ìmánì rẹ̀ lótìtọ́ àwọn àfáàfà mọ́ra wọn lọ́wọ́ wípé sétan ọkùnrin ihò ní àbí èsè òun kí ló dẹ̀fà àdíìsì tọ̀ wá lórí rẹ̀ tí ọ̀dà ó ọlọ́ni غطي فخذك بوتنا فإن الفخذ عورة إنه الواية عمي فإن فخذ الرجل عورة نتوري في سواقورنا يون سنبي سبحانه جوع عدو على أسلامي فاين وهذا الحديث يسخن سنن صحيح سبحانه وانت إليه من أكي تسجع وعفاوتي جمهور والإلعين ذعبوا إلى أن فخذ الرجل عورة ṣùgbọ́n àwọn péréte bí Abu Hanifa àtẹ́díẹ̀ mílẹ̀ Hanabila àti bàbá òfèmí kí làmẹ́lẹ̀ àwọn sọ pé ìtàn ọkọ̀ ìfẹ́ o a sílò àdíjẹ̀ sí so mọ́ o ní àdíjò Anas ẹyọkanu ìkejì àdíjì àwá Aisha àdíjò Anas wá wípé ní Khaybar àǹfàkìdì àfáù àbí wà kásọ níbi ìtàn rẹ̀ báyìí ṣùgbọ́n kò sẹ́rì ń bẹ̀ wípé ìsìtàn ànẹ́bí rẹ̀ kò sílẹ̀ ìjúwe fún apé ìtàn ọkùnrin kèfé ò kò sí nítorí pé ìwáyà ní ọ̀rọ̀ ìmọ̀ mùsùlùmí pé fanhasarọ̀ tàbù lásọ́ bá súnókè tí èyàn fẹ́ gùn kan asọ́sún fún rẹ̀ ọyọ́ àfihàn àríkèdìgbà àríkèdìyàwó Aisha wọ́n wọ̀fákìlúhú ọ̀sọ́wàṣírá ẹ̀ẹ́ aṣọ́ ti yẹ̀ ń bí ìta nẹ́bí ànẹ́bí síjọ́kù àbákìrìdé ànẹ́bí ò ṣe ń yàrá bó ṣe wà kọ̀kọ̀rún náà tó dé ànẹ́bí ò ṣe ń yàrá bí ó sọ́rọ̀ ṣẹlẹ̀ ànẹ́bí kẹta lè para mẹ́ni wọ́n àwọn ànẹ́bí lè rèpìlá nígbà àbákìrìdé ó tí mi ti jú ọkùnrin kan tó jẹ́ pé àwọn màlẹ̀ká ọlọ́ngan wọ́n ti jú rẹ̀ jẹmáà kìí ṣe pé ànábì sí tàn lẹ̀tọ̀ mọ́ àwọn ìyà ni ẹ̀wò ìgẹ́rẹ́ díẹ̀ kẹ́rà sí bí ẹ̀sọ́ rẹ̀ àwọn tó wọlé ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ó sì mọ àjọsí mẹ́lára àwọn bóṣepọ̀ tó bẹ́ẹ̀ náà ni Usman náà ṣùgbọ́n èyí àti ẹ̀mọ́jókòó kẹtẹ́lẹ̀ tọ́kọ̀ ní símẹ̀ tí ó tàbí paradà nítorí tí èyàn mọ̀ mẹ́lò míì nínú àwọn èèyàn tó wọlé tí èyàn ìlànà ìṣẹ́ tẹ̀lú ṣùgbọ́n tá a bá lọ tá a bá bọ̀ àwọn mímọ̀ ní fákìdù in tó jẹ́ in tó fi ìsinlọ́run gbogbogbò

fa iná lè fàṣìdá ní ẹ̀nà àwọ̀rọ̀. nígbà tí tán ọkùnrin bá wá jẹ́ ìhò e, e, e, kíláwà tó tó obìnrin tó jẹ́ pé kúlù àwọ̀rọ̀ tó àtà ohun obìnrin àwọ̀rọ̀ ni tí ó bá sọ́lọ́bọ́lọ̀ ti dá ah, ah, ah, láwọn bí fi sọ wípé àwọn mímọ̀ sọ pé obìnrin náà ó lè sọ competition Kùránì tó bá jẹ́ pé bọ́lọ̀ ń ṣe dáa ní ṣe ń kà wọ́n bẹ́ẹ̀ ní kẹfọ́ mọ́ wá ìrọ́kí ní ma yẹ ṣáà ló ń gbẹ̀rẹ̀ bìlì ilmi ẹjá wa mẹ́sì kàtò sí bọ́lọ̀ sí fún ànàbí tó kẹ́rẹ́ pé fún àlám annahu la ilaha illallah wastaghfir li dhanbik al-aya àwọn ń bẹ̀ nínú ọ̀dà mẹ́ta sí rẹ̀ ọ̀bàdàdà ṣe ìjókòó ìní ìjókòó àwọn tí ò lè rí náà rẹ̀ láti lọ sáré jẹ̀nà àwọn òbí wa bá ní gbàgbọ́ wọn àwọn ọ̀gá wọn nínú ilé ẹ̀kọ́ yìí wọn ó sì ẹnì kọ̀ọ̀kan wọn mọ́dé wọn ó fi ẹkún fi sẹ́lẹ̀ o ẹnì kọ̀ọ̀kan méjì wọn parí rẹ̀ sínú ọgbà ẹ̀wọ̀n jáwa náà jáde láyọ̀ àtàlàfíà ló ń kálukú wa fún ìyọnú rẹ̀ mọ́nà wà fún ìbínú rẹ̀ o